ẹ̀gbọ́nà kí ni àwọn tó ṣekú pa Georgina kí ni wọ́n fẹ́ fi òkú rẹ̀ ṣe kí ni Georgina kí ló ṣe fún àwọn tí wọ́n ṣekú pa yìí tó fi wá jẹ́ pé ikú ni ọ̀rọ̀ ọmọbìnrin yìí ikú lọ̀rọ̀ rẹ̀ jẹ mọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n ṣekú pa àwọn gbọ̀ngàn ni wọ́n ṣekú pa kí ni ìgbésẹ̀ tiléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n gbé lórí bí ọmọbìnrin yìí georgina yìí bó ṣe di àwátì àti bí wọ́n ṣe rí òkú rẹ̀ lẹ́yìn tí lẹ́yìn bí ọ̀sẹ̀ kan tó di àwátì kí ni àwọn èèyàn ń sọ kí ni iléeṣẹ́ ọlọ́pàá kí ni ìgbésẹ̀ tí wọ́n ti gbé kí ni àwọn òbí ọmọbìnrin yìí kí ni ìgbésẹ̀ tí wọ́n ti gbé kí ni nǹkan tí wọ́n ti ṣe àti pé kí ni ìjọba orílẹ̀-èdè Ghana gan-an kí ni wọ́n sọ kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé lórí ìṣekúpani ọmọbìnrin yìí Georgina ní orílẹ̀-èdè Ghana àwọn nǹkan tí a fẹ́ ṣàlàyé rèé lórí ìṣekúpani Georgina ọmọbìnrin nọ́ọ̀sì tí wọ́n ṣekú pa ní agbègbè kan ní orílẹ̀-èdè Ghana ẹ̀yin tó jẹ́ pé ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí Otasansan TV kẹ́ẹ̀dẹ̀ bá ní tẹ notification bell kẹ́ẹ̀lì láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè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 eléyìí tí a tún mú wá fún yín yìí ó tún yani lẹ́nu ó sì ní ní kàyéfì èyí fi hàn wípé gbogbo ibi náà ni ìwà ìbàjẹ́ ló wà káàkiri àgbáńlá ayé eléyìí tí a fẹ́ sọ yìí kì í ṣe orílẹ̀-èdè nàìjíríà ló ti ṣẹlẹ̀ orílẹ̀-èdè ghana ni eléyìí ti ṣẹlẹ̀ ó lágbára ó ṣeni láàánú ó sì ṣeni ní kàyéfì ọmọbìnrin tí ẹ̀ ń wò yẹn ni ó ń jẹ́ Georgina Georgina eh, òṣìṣẹ́ akẹ́kọ̀ọ́ nọ́ọ̀sì ó ní ọmọbìnrin yẹn ó jáde ńlé láàárọ̀ ọjọ́ tí à ń sọ yìí pé òun fẹ́ lọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ní ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ nọ́ọ̀sì ṣùgbọ́n látìgbà tó ti kúrò nílé wọn ò mọ ibi tí ọmọbìnrin náà bó ṣe rìn mọ́ wọn ò rí mọ́ wọ́n pe nọ́mbà rẹ̀ nọ́mbà rẹ̀ ò lọ ṣùgbọ́n nínú ìwádìí àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè Ghana ó ní wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ náà nínú ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Ghana ó wọ́n ti ṣe wọ́n ti mú ọkùnrin kan tí ó jẹ́ olùṣọ́ àgùntàn pásítọ̀ ní ilé ìjọsìn kan ní ìlú Ghana gẹ́gẹ́ bí àfúrásì tí ó lọ́wọ́ nínú bí ọmọdébìnrin yìí bí ó ṣe rìn ṣùgbọ́n nínú ìtẹ̀síwájú iléeṣẹ́ ọlọ́pàá ọkùnrin pásítọ̀ yìí ó padà jẹ́wọ́ wípé lóòótọ́ ni òun lọ́wọ́ nínú ikú ọmọbìnrin yìí ìyẹn Georgina yìí nígbà tí wọ́n ń gbìyànjú láti máa fi ọ̀rọ̀ pó lọ́fun pọ̀ láti mọ bí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ọmọbìnrin yìí bó ṣe jẹ́ gan-an eh, ó ní ó padà jẹ́wọ́ wípé òun àti eh, ọkùnrin kan bàbá olóyè àgbà kan ní agbègbè tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ pé ní àwọn jọ lọ́wọ́ nínú ikú tó eh, ọmọbìnrin náà tó túmọ̀ sí pé àwọn jọ mọ̀ sí. Si bí ọmọbìnrin yìí bó ṣe di olóògbé ni tí wọ́n sì rí mọ́lẹ̀ nígbà tí ìjìyà àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó dé ojú ẹ̀ dáadáa ó ní àwọn ọ̀daràn yìí pásítọ̀ yìí àti olóyè àgbà yìí ni wọ́n padà fi ibi tí wọ́n sin ọmọbìnrin yìí sí fi hàn àwọn ọlọ́pàá tí àwọn ọlọ́pàá tí wọ́n sì bẹ̀rẹ̀ láti wú òkú rẹ̀ jáde wọ́n wú òkú ọmọbìnrin yìí jáde o wọ́n wú jáde ah ó lágbára ó ṣeni láàánú kí ọmọ kí ó jáde kéèyàn jáde ńlé láàárọ̀ pé òun fẹ́ lọ gbìyànjú iṣẹ́ ajé àti wá nǹkan jẹ kí ó wá pé ìròyìn ikú kó di àwátì kó wá pé lẹ́yìn dídàwátì yẹn ìròyìn ikú rẹ̀ ò ní wọ́n padà máa ni wọ́n padà máa rí á ọ̀làgbàrà ó ṣeni láàánú ó sì ṣeni ní kàyééfì báyìí yẹ kó máa ṣẹlẹ̀ láwùjọ ṣùgbọ́n ṣá iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ń tẹ̀síwájú eh, láti ìwádìí bí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe jẹ́ ní pàtó àti nǹkan tí àwọn èèyàn rí tí wọ́n rí tí wọ́n fi ṣekú pa ọmọbìnrin yìí àti tí wọ́n fẹ́ẹ́ fi òkú rẹ̀ ṣe. oríṣiríṣi àwọn èèyàn òun ni wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n ti ń fi ẹ̀hónú wọn hàn àti èrò wọn lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpa ọmọbìnrin Georgina yìí Eh, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ń béèrè fún ìdájọ́ òdodo lórí ìṣẹ̀lẹ̀ yìí kódà ẹ̀kan lára àwọn tí ó jẹ́ aṣòfin eh, ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Ghana òun náà ti sọ̀rọ̀ jáde wípé irú ìròyìn ìṣekúpa báyìí wípé kò ṣẹ̀ṣẹ̀ máa wáyé ní agbègbè kan náà tí ìṣẹ̀lẹ̀ eléyìí náà tó ti ṣẹlẹ̀ wípé nínú ọdún yìí ìṣẹ̀lẹ̀ eléyìí ló fẹ́ jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tí ó jẹ́ ìròyìn ìṣekúpani tí tó jẹ́ pé wọn ò ní pàpà mọ bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ wípé fúndì èyí pé àwọn rọ iléeṣẹ́ ọlọ́pàá ti orílẹ̀-èdè Ghana láti rí i dájú pé wọ́n gbé ìgbésẹ̀ tó tọ́ àti ìgbésẹ̀ tó yẹ kí wọ́n sì ṣe ìwádìí wọn dáadáa láti rí i wípé ìdájọ́ òdodo ó farahàn lórí ìṣekúpani ọmọbìnrin nọ́ọ̀sì yìí Georgina yìí eh, wípé àwọn ò fẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n pàṣẹ bu kí wọ́n daṣọ bò ó pé àwọn fẹ́ máa gbọ́ bí iṣẹ́ ìwádìí bó bá ṣe ń lọ àti bí ọ̀rọ̀ náà bó bá ṣe ń tẹ̀ síwájú kí wọ́n sì rí dájú wípé eh, lẹ́yìn ìgbà tí àwọn eh, ọkùnrin olùṣọ́àgùntàn yìí pásítọ̀ yìí tó ti jẹ́wọ́ wípé lóòótọ́ ni òun lọ́wọ́ nínú ìṣekúpa ọmọbìnrin Georgina nọ́ọ̀sì yìí pé pé n tó yẹ ò ní kí iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Ghana kí wọ́n lè tè gbé ẹjọ́ náà lọ sí ilé-ẹjọ́ lẹ́ẹ̀kí ilé-ẹjọ́ náà kó sì gbìyànjú láti tètè ṣe ìgbẹ́jọ́ àwọn ẹni ibi yìí ẹ̀ kí wọ́n sì fi ìyà tó bá tọ́ àti ìjìyà tó bá yẹ ẹ̀ kí wọ́n fi jẹ àwọn tí wọ́n bá ṣe kí ni o tí wọ́n bá lọ́wọ́ nínú ìṣekúpani ọmọbìnrin Georgina ọmọbìnrin nọ́ọ̀sì yìí tí wọ́n pa ní ìpakúpa àti wípé àwọn fẹ́ mọ ìdí rẹ̀ gan-an tí àwọn èèyàn bíi yìí tí wọ́n fi ṣekú pa ọmọbìnrin Georgina yìí wípé kò yẹ kí irú nǹkan báyìí kó máa ṣẹlẹ̀ wípé ìdí tó fi yẹ kí ìgbẹ́jọ́ òdodo kó ìdájọ́ òdodo kó wáyé lórí ọ̀rọ̀ yìí ni wípé eléyìí yóò máa jẹ́ bí ìdẹ́kun fún àwọn èèyàn míì àwọn èèyàn bíi míì tí wọ́n bá ń gbèrò irú ìṣẹ̀lẹ̀ àbí báyìí tí wọ́n bá ń gbèrò tí wọ́n láti máa hùwà ìṣẹ̀lẹ̀ àbí báyìí ní orílẹ̀-èdè Ghana pé eléyìí tí wọ́n bá jẹ́ kí ìdájọ́ òdodo kó fẹsẹ̀ múlẹ̀ ó wáyé lórí ọ̀rọ̀ eléyìí yóò máa dẹ́kun irúwà báyìí ní orílẹ̀-èdè Ghana eléyìí náà ló fi hàn wípé kò síbi tí ìṣe ò sí kò síbi tí ìṣe ò sí gbogbo ibi náà ni ìwà ìbàjẹ́ yìí òun lọ́wà bá a ṣe ń pariwo tó tá à ń ké lọ́tún tá à ń ké lọ́sì tí à ń fọn rere káàkiri orí ẹ̀rọ ayélujára wípé ká dẹ́kun láti máa hùwà bàjẹ́ ká dẹ́kun láti máa ṣekú pa ọmọ ènìyàn bíi tẹni ọmọ ènìyàn bíi tẹni ká dẹ́kun láti máa ṣekú pa wọ́n kí ni ọmọbìnrin yìí kí ló ṣe fún àwọn èèyàn bíi tí wọ́n ṣekú pa yìí kí ni àwọn èèyàn bíi tí wọ́n ṣekú pa yìí kí ni wọ́n fẹ́ lọ́dọ̀ lọ́wọ́ ọmọbìnrin yìí gan tó fi wá jẹ́ pé ìkú lókù tí wọ́n fi pa á ah, ó lágbára o ó ṣeni láàánú ó sì ṣeni ní kàyéfì a bá gbogbo ẹbí ará òbí ọmọbìnrin Georgina yìí a bá wọn kẹ́dùn ọba Èdùmàrè yóò bùtútù sí wọn lọ́kàn ọba ọlẹ́dàá nìkan òun náà ni ó lè pàrọwà ló lè rọ àwọn òbí ọmọbìnrin yìí ló lè rọ̀ wọ́n lójú ló lè rọ̀ wọ́n lọ́kàn ibi kò ní ṣẹlẹ̀ sí gbogbo ojú tó ń wò wá ètè tí tó ń gbọ́ wá níkànnì Otasansan TV àbúrò ò ní kàn wá kò ní kan ọmọ wa kò ní kan ya kò ní kan ọkọ láṣẹ Èdùmàrè àwọn tó ti kàn náà ọba Èdùmàrè yóò bá ní dáwọ́ ọbẹ̀ dúró nílé ẹnìkọ̀ọ̀kan o ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. ẹ má gbàgbé láti bá ní láìkì fídíò yìí kẹ̀dẹ̀ bá ní ṣíà rẹ̀ káàkiri orí ẹ̀rọ ayélujára yín bákan náà ẹ̀yin tó bá jẹ́ pé ẹ ti subscribe sórí ìkànnì wa ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì Otasansan TV bákan náà kẹ bá ní tẹ notification bell kẹ lè láǹfààní láti máa rí wa wò láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú ìṣẹ̀lẹ̀ tuntun míì wá fún yín lórí ìkànnì Otasansan TV.